náà ni wọ́n jẹ́ òun náà ló pa wọn ó dà òun náà ló kọ sí ẹ̀kọ́ bá ló pè wá nínú àwọn àdọ́mọdé náà lẹ́gbẹ̀ẹ́ ìdèbísà ni wọ́n jẹ́ ẹ̀rọ ń ta wọn ní ọmọ ọmọ ọmọ àtà wọn bí ọmọ ìdèbísà ìdèbísà yẹn jẹ́ àwọn àdọ́mọdé náà lẹ́gbẹ̀ẹ́ ṣíìs ṣíìsù ti ń jẹ́ nábì ti ń jẹ́ ọmọ fún àdọ́gbẹ̀ẹ́ àti ànábì Adam tó ń gbé àbòlùbáṣọ́ kò pọ̀pọ̀ àti kò díẹ̀ dànù. Débi wípé Ibn Abbas rọ̀bí ọlọ́wọ́ tó wáyé àwọn ìmọ̀ àtàwọn àti àwọn ìbùnú ẹ̀sẹ̀ sí orí. Wọ́n á lè fún ìgbà láàrin Nuhu alayhi salam àti ànábì Adam alayhi salam wọ́n ní mẹ́ta wọ́n sì sọ́tù wọn ìṣòro nàkánà. Ó láyé lẹ́yìn ìgbà tí آدم عليه السلام كبر آدم ده كبر وقال أساس السلس اللي أسلت يعني نوح وسلم إما رمي ابن عباس نغتنا قلنا يعني النبي نوح عليه السلام أتي النبي آدم عليه السلام كان بينهما عشرة قرون آل جنريشنز موعة قبل نبيه من المجلس يعني جل النوى التي الله يعني آدم عليه السلام وفي النبوى عليه السلام كلهم على الإسلام ببعوة زلالة شمسي سيواتا والنبوى أتاولا يا نبوى عليه السلام في سيواتا والنبوى ويا وتاولا يا نبوى عليه السلام وسنة كثيرة سبقنا وبعد كلا كان الناس أمة واحدة nípele bọ́lá ọba níkàwọn èèyàn máa bẹ lórí àtọ̀ṣẹ́d ní wọ́n bẹ̀rù kò sí ìsú ìyàpẹ́ ẹnu bá wọn kan máa ń tọ̀ṣẹ́d táwọn kan máa tẹ́lọ. àwọn ìpìlẹ̀ tí ọlọ́run ọba níkàwọn aláyẹ adam alẹ́sàlám kánú ọmọọmọdé adam islam wọ tọ̀ṣẹ́d. wọ́n jẹ́ generation fìkà orí ọlọ́run orí kí ọlọ́run fẹ́ ọmọ àdéhùn máa ń bẹ̀. ìmùtàbí ìrọ̀lẹ́ nígbà tí wọ́n fẹ́ sàlàyé jíjẹ́ tẹ́rọ ọ̀dá ní kí lọ́mọ alẹ́ ìsàlámù tí ọ̀rọ̀ nígbà wáyé wọ́n dé nígbà tí àwọn èèyàn ṣe ń jìpìlẹ̀ yìí ni o ọlọ́run bá àti kẹlẹ́ gbé lọ́mọ alẹ́ ìsàlámù dìde láti wá ṣe dáhà ìpìlẹ̀ tí a ابن كثير من البداية والنهاية لما بالجملة تفسر لبدي فنوح عليه السلام إنما بعثه الله تعالى لما عبدت الأصنام والتواقيت ده طلع مبدا لكن هو عليه السلام جدين نبدا كان يبقى في ما سين موسى كما في ما سين طلع بعد كلام وشرع الناس في الدلالة والكبر nígbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa gbégbá àánú ó bẹ̀rẹ̀ sí máa gbégbá ìwà kèfèrí ìgbà náà lọ́run tọ́bọ̀ àìsàrùlọ́rùn rọ́ṣùmẹ̀tẹ̀n nílẹ̀ ìdáàtì ọlọ́wọ́ gbé mẹ́fà alẹ́ ìsàlámù dìbò kóló yìí máa jẹ́ ìkẹ́ ọlọ́run táwọn ayé fàtàlà òwúrọ̀ rọ́ṣúrì bùrọ̀ ìta ilẹ̀ ẹ̀hìrì ẹ̀yà tọ́jẹ́ rìsáàlà mi ìtàwọn èèyàn mi onímọ̀gbà ìṣọ̀rọ̀. Ẹ̀rí, anábìyànmọ́gbà ní sọ̀lámù ní olè ní ṣókì. Ìta anábìyànmọ́gbà ní sọ̀lámù kọ̀rọ̀ ìgbàmù tẹ̀lé, bẹ́ẹ̀ fi sàlàyé ìgbésí ayé anábìyànmọ́gbà. Lọ́pọ̀lọpọ̀, tí ẹ̀rọ ń ta àgbọ̀wá tí ẹ̀ ayé láti máa النبي صلى الله عليه وسلم منشن سطق من القرآن الكريم ورنم عليه السلام ثم دا ريدنس ثم دا ريساتشز لوغي ينوى عليه السلام أعتبال عزيز السلام ينكتا يخوانا القرآن الكريم إجابة الأعراف قال قصورة يونس تتا هود تتا المؤمنون تتا الأنبياء تتا الشعراء تتا العنكبوت تتا الصفات كفى القمر قال النبي ونوح عليه السلام قم عملني سورة قرأ وضحي صدقه النبي من الله وصال النبي كتلمها قال الله ومن الله من جوالا إن هو الدلال ده النبي إن هو جنة والنبي لنوح عليه السلام ده أجاب سبع اسمها كم البيئة البيئة التي بعث فيها نوح سكر nítorí wípé tí ọba fẹ́ láǹfààní àti ṣàlàyé nípa èèyàn kan láyé ìrọ̀rí èèyàn kan láyé kódà jíjíṣẹ́ òjíṣẹ́ pẹ̀lú àwọn òjíṣẹ́ ọlọ́ọ̀dà àríkẹ́ ọlá ayé bùkátà sí kàmá àlùbí àmẹ́tí àṣàfihàn kí ni àwọn nǹkan tí mo ní fetish àwùjọ tí ó ń bẹ kí ni èèyàn máa ní orí ta lórí irú dáhàwà wo lànàbí òṣè tó túmọ̀ pé gbogbo dáhàwà náà kó náà tó bẹ̀rẹ̀ dáhàwà tiẹ̀ làbúgbà ẹ̀yẹ dòrúfẹ̀ ìbí àtẹ̀lẹ́sìn wá fìyà. náà kò tún lọ pé ní ó fi àwọn ìpìlẹ̀ ìpìlẹ̀ kò sí gómìnà mẹ́ ní lọ́tọ̀ wo irú àwùjọ àwọn olówó báwo làwọn orúkọ àwọn báwo ni wọ́n ṣe wọnú nínú iṣẹ́ náà bá àríṣẹ́ lọ́sí báwo ni wọn ò ṣe wọnú sí àwọn olùkọ̀ọ́ nípa lọ́wọ́ àríṣẹ́ rá wọ́n ló kọjá wípé àwùjọ yẹn ò dá ìtàwọn èèyàn mọ̀ nípa ṣíṣe ọlọ́run ọba ti gbajúmọ̀ láwùjọ náà nítorí àwọn gbajúmọ̀ jù ní àwùjọ mẹ́ta lọ́wọ́ àríṣẹ́ rá Ah, fáṣà sí ẹ̀ṣẹ̀ ẹ̀bọ ó gbajúmọ̀ ìfẹ́bọ ìsìn ẹ̀dá ọlọ́run ká fi olùgbà wọlẹ̀ ká má sì má ká má wá sí àwọn ẹ̀dá ó gbajúmọ̀ láwùjọ lówó àìsàrà. Débi tí alábàárà lówó àìsàrà nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí máa pe àwọn ẹ̀ṣẹ̀ àtọ̀fin bí ìpè ìṣọ̀kóso lọ́gbà létí àwọn èèyàn. ẹni tí wọ́n ti dágbò ìmọ̀ sẹ́bọ̀. كانوا قد رأوا الشرك أنه الأصل وفي هذا كان مجال الثلاث قالتين كواسطة مكتبما كأنه يريد أن ينقلهم عن أصلهم بالتالي عليه السلام وقد بوقوع الكلة النبي عليه السلام nígbà tí wọ́n wà láwùjọ ẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa sin àwọn ẹ̀dá àwọn ẹ̀dá àwọn èèyàn ń sin ẹ̀dẹ́lẹ̀ ẹni ẹ̀dẹ́ سواء يغوث يعوق نصر أسماء رجال صالحين أو يدا دا لو دا نوح يعني قبل أن يبعث نوح فهذا كنا متوايد بالعواني في سجاء دا نعم وتوى contribute for social development ni inú àwọn tí wọ́n mú oríṣiríṣi tí wọ́n ní láti ṣàánú àwọn tó ń bẹ lórí orílẹ̀ sàmáàtù ẹgbẹ́ bí kọ́lọ̀ ènìyàn sí àwọn ọmọ ẹgbẹ́ àwọn ènìyàn ọkùnrin nígbà tí wọ́n kú àjọ́sí àyíyáṣù lọ́wọ́ fásitì àwọn bẹ̀rẹ̀ sí máa balẹ̀kẹ́ àwọn olórí ìṣòwò àmà àwọn olóyìn àwọn àdúrà àwọn olóyìn wọ́n dùn ó gba wọ́n ara ní ilé ìyá òun fi ní òun ò sì lókè àwọn àbámadọ́mọ rẹ̀ lẹ̀. Ìrẹ́ Adam, àbíyànjú ọba àwọn Ádámàtà ní kí n darí ọkọ̀ ní òkè rẹ̀ yìí, èyí ní jẹ́ pátá lórí láyé. Òṣìṣẹ́ ọ̀gá náà ṣẹ́gun sí yìí. Kí mọ́tòkárò ìdílà tó tákó wọ̀ lú àmàrà wọn èrè àwọn ẹni rì níbẹ̀ at least tẹ́gbà ń rí wọn wọ́n máa motivate àwọn tó fẹ́ ṣe dáadáa láti first intention òun náà sì ní tí èṣù kọ́kọ́ tà fún wọn táwọn ti fẹ́ ṣe lóbi tó lọ àwọn ènìyàn bá gbà pápá bẹ́ẹ̀ wọn lóòrè nígbà tó wá èso tó lọ bá wọn tí a ti àwọn ẹni rẹ̀ yìí sí àwùjọ ìlú káàkiri kò sábúrú kí èrò èyí tí wọ́n bẹ nínú oníkálùkù ọdún tó bẹ́ẹ̀ sí wọn ọdún bá. bẹ́ẹ̀ àwọn ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ bẹ́ẹ̀sì àwọn jẹnẹtà àkọ́kọ́ ọkù àwọn ìlà wa wọ́n láwọn èrò èyí wọ́n láwọn ẹni èrò yìí. nígbà tó jẹ́ lọ tó sì fẹ́ lọ tàbí táwọn èèyàn táwọn generations after àwọn èrò méjìlá generation tí wọ́n bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ kalẹ̀ táwọn èèyàn ọmọ kí ní ìpìlẹ̀ àwọn èrè yìí àwọn èèyàn ọmọ kí ní ìpìlẹ̀ àwọn ọdúnṣù wa òyí èṣù nìkan ní a rí ẹ̀kọ́ Muhammadu ni ẹni tó láǹfààní àti gbáre gidi ni ó sì pẹ́láyé ó mọ àwọn tí ń bẹ́ wọn pẹ̀lẹ̀ àwọn àbúrò yìí ó sì wù ú láti fámìlì ẹ̀rọ ọlọ́mọ ló ti yọ̀dọ̀ ẹlẹ́mu ìgbà àdéhùn ìbùkọ́ nígbà táwọn ẹni tó bẹ́ ní ó gbẹ̀rẹ̀ ẹjọ́ sí wá dé tí wọ́n

ṣíṣe àwọn eré yìí ẹ̀rì ìfúlẹ́tì àtàwíd àlẹ́bí aláìní náà tó àwọn ayẹ́rìn ìṣeré tàwíd tẹ́lẹ̀ ìyá ń bẹ lórí ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ń dàgbé irú gbẹgbẹgbẹ lọ́wọ́ fẹ́ àlejò ọyẹ́ ti gbé àwọn ẹni rédi dé láti wá pé àwọn ènìyàn sípìlẹ̀ ẹ̀yìn ẹni ń bẹ lórí kò lórí ìpìlẹ̀ kàbá ayẹyẹ tí máa ń tàn wá sípìlẹ̀ ní ọmọ wájú ẹ̀ ẹ̀rọ ẹni tí ń pè ní jà eléyìí kìí ṣe pìlẹ̀ yóò wá dà gẹ́gẹ́ bí pé ẹni tí ń pè ní padà sí pìlẹ̀ ọ̀hún ohun gbẹgbẹ ní ìwá sílẹ̀ ìpìlẹ̀ mọ́ láti ibi náà gbẹ lónìí bàbá gẹ́gẹ́ ìfẹ́ tí wọ́n pè wọ́n ní súnmọ́ ipa tí ó kàdùn láti fi ṣe àwọn ọmọ sábà gbé àwọn gbóró ìfẹ́ pé à ah, kíkà wá sí ilẹ̀ àwọn bàbá náà ní pìlẹ̀ lọ́wọ́ Ah, àbádà ti fi táwọn àbẹ́kọ̀ ti tàwọn náà lẹ̀ tó gbé àwọn ní pé ìmọ̀nàlábì ìmọ̀tàlábì gbẹ́wáyé ìmọ̀tàwọn

tí Nuhu alayhi salam wọ́n sọ́ọ̀bù láwùjọ rẹ̀ ní mọ́ṣíkìlẹ́tò ṣẹlẹ̀ tó gbọ́dọ̀ bọ̀. ẹni ká wo ìgbìyànjú bóun ni àwọn ṣe tó wọ àwùjọ yìí ó lè má wà láwùjọ tí ń jẹ́ pé tó pọ̀jù nínú àwọn wàhálà àìmọ́lọ́run tó pọ̀jù náà ní tọ́bọ̀ ọ̀nà owó lè gbà tí wọ́n fi pe àwọn ènìyàn ẹni ká wá wọn tí òdíṣẹ́ ọlọ́run alayhi salam Nuhu tí wọ́n ṣe. المراحل التي سار عليها نوح عليه السلام في دعوته النبي نوح عليه السلام nígbà tí wọ́n ṣe ìpèpè yìí wọ́n lo àwọn ojú kànà لا pọ̀ láti pe àwọn arékùnrin ọ̀rọ̀ ọ̀rọ̀ ìṣẹ́ra àkọ́kọ́ ni pé gbogbo àti ìgbà ti sọ lóde wípé nítorí wà ṣọ́ọ̀pù rẹ̀lẹ̀ǹtì lọ́rùjọ lóò tó gbajúmọ̀ tó gbàta òní pé ẹ̀dá ẹ̀dẹ̀ tó fẹ́rẹ̀ lè lá ìfọ́nà ńlẹ̀ láì ìjọ́sìn fún ọmọ ká máa sin ẹni tó sọ̀rọ̀ ilé ìgbàjúmọ̀ náà bẹ̀ náà rí fara. Sọ nígbà tí alábìnrin wò tí ó kọ́kọ́ bẹ́ bẹ̀rẹ̀ sí máa pè wọ́n òun náà ló mú síwájú o. Kọ́dà kẹ́yìn máa wà láwùjọ ọ̀kan tí wọ́n gbọ́dọ̀ fèdù yìí. Tí wọ́n gbọ́lé dáadáa, ọmọ ẹtú kọ́kọ́ bẹ̀rẹ̀ kọ́kọ́ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú sí, ṣé ń yàrá òdọ́bìnrin àwùjọ yánà. wọ́n ní sílẹ̀ tàbí lára tí wọ́n ní kìkà bù náà mọ́tò ìṣe bẹ́ẹ̀ ni àgbàmì sọ pé tàwíìlú náà ní tó ń fọ́pọ́ fi bẹ̀ ọ̀rà ọdún wọn sọ òjò tí ń bá òjò ẹ̀dọ́ kì í sọ̀rọ̀ ọjà kálẹ̀ ẹ̀kọ́ mú fún wọn kì í sọ̀rọ̀ ká máa kírun lẹ́yìn mi ṣètì ẹ̀ ìjọ ti ṣètì ẹ̀ ní ìgbà tí ń gbé pé ẹgbọ́ tí ń gbé pé mẹ́rọ ẹsẹ̀ ẹ̀yìn ọ̀gbẹ̀bẹ̀ kó lé lórí ń àwọn ẹni yìí pípẹ̀ wọ́n kúrò níbi ìmọ̀ ẹgbẹ́ lẹ́bọ pípẹ̀ wọ́n lọ sí ibi tá máa ṣe pọ̀ fún olóògbé tí ó lọ́kàn wá. Àdọ́gba Mọ́mí Àrísàlám bẹ̀rẹ̀ àbẹ̀ àwọ́tẹ̀mú gbígbà àwọ́tí ilẹ̀ tọ̀fíìd. Bẹ̀rẹ̀ àbẹ̀ àwọ́tẹ̀mú gbígbà àwọ́tí ilẹ̀ tọ̀fíìd. Wọ́n bẹ̀rẹ̀ sí pẹ́pẹ́ tọ̀fíìdù ni tọ̀fíìdù àwọ̀lá. Wọ́n sì rí ká lọ́pọ̀lọpọ̀ ayà Al-Qur'an Al-Karim tọ́lọ̀ ẹ̀

ẹgbẹ́gbẹ́ pé èyí ń gbé ìjọba ń bí ìsáàbù lọ́dọ̀ rí ẹ̀dá lẹ́wàá darí ẹ̀ láti ṣe kò yá síkọ̀ ní ìrọ́bà lọ́fìkọ́ ní ilẹ̀ àlúrà lọ́fìkọ́ ní ìyàwó ụwa lọ́fìkọ́ lọ́yẹ̀ ní kò bí i ìlà ẹ̀ gbọ́dọ̀ gbọ́nà sẹ́yìn kan wá gbé nǹkan mẹ́sọ̀rọ̀ أيضا من تدعوات ما تقبل السورة كان تدعوات لتدعوات نوح الأعراف ألم ولقد أرسلنا نوحا إلى قومه نبدو أن نوح سامي يعني إلى بابي إلى أكدر بنهم بي بنهم بي بنهم بي ìlú kùmẹ̀ni nígbàtà wá rán lóòwò àlẹ́sàlámù sáwọn èèyàn rẹ̀ nígbàtí mọ́ ń gọ́dọ̀ lọ ọlọ́run tí ń jíṣẹ́ ọ̀kọ́ ọlọ́yà kọ́wọ́ ايه يا يمين اعبدوا ما لكم من اله غيره اما اسلام اما اسلام نساء ما لكم من اله غيره كسولو جاسي فوكا مي كاسو بدهو بي كم لما في الله سبحانه وتعالى اني اخاف عليكم عذاب يوم عظيم رم بغيو فمي لا لا لا كنت اخاف عليكم عذاب يوم عظيم رم بغيو فمي kíyà ọjọ́ ńlá mẹ́sẹ̀lẹ̀ fún wa agbọ́dọ̀ máa bẹ̀rù tó téèyàn bá kú lórí ẹ̀bá wàhálà ìṣẹ̀lẹ̀ mẹ́rin àrẹ sọ̀rọ̀ lẹ́yìn èèyàn ní ọlọ́run àmì ṣe ṣùgbọ́n tí ó sì tọ́kọ́ pèsè ní pé ó ẹgbẹ́gbẹ́ wà wọ̀l amòrò bí ẹ̀dáadá amòrò ti ta ẹ̀ ọlọ́run nìkan ní ọmọ ọ̀sẹ̀ tó wá lè fi yé wa pé kìrẹ́tà ṣe pé ní ó wò pé wọ́n ti ká máa ṣe lọ́ọ̀ lápapọ̀ ó kó fi ẹni ilẹ̀ mark sọ́dọ̀ tọ̀hìdì وما لكم من إله غيره ما لا إله إلا الله تقول صلوا مي قصد مي قصد دامي صلى تسجى سيني أبا الله سبحانه وتعالى أجا وآية لي سورة نوح سورة الله أبا مهما في صنوه لك إنا أرسلنا نوحا إلى قومه بد بد الله ما لنا نوح صلى الله عليه أنا أنظر قومك إلى نور لطمه يا لطوات فوا من قبل أن يأتيهم عذاب أليم كي يتيون وما وصل لنا فيما الجوى إن تنبو به يزوي قال يا قوم لن يمي إني لكم نذير مبين ومتاري قل السكيلاني أوه أوه السكيلاني ومسكيلاني إيه جدا عداني بقى فواني أجل واني يعني أنا تطوري ewu obìnrin hazard ẹ̀wọ́n dàbí ọmọ bá lọ bá èmi ti rí pé ibi kẹ́ ń dáhùn ó lọ sọ àzẹ́dọ̀ ó léwu kọ́kọ́ ní níbi wọn ṣe kìlọ̀ fún yín kí ni kọ́ńtẹ́ǹtì ìkìlọ̀ náà ìṣọ̀lá àbí kí ni àpapọ̀ kọ́ńtẹ́ǹtì tí ìkìlọ̀ náà ò kọ́ sínú ẹ̀dọ̀ ìbùdó náà aláàlá nìkan ní abáṣì wàá rẹ̀ kọ́ṣíìt èsì rẹ̀ rí aláàfin àbíkẹ́ wọn pẹ̀lú àgbẹ̀bẹ̀ ọlọ́run àlẹ́ ìbùdó náà ẹ̀wọ̀n takọ́wọ́ وأطيعون أسرع وأتبع الله فأولاد من يوم التأليل كان ده ونصر أعطى دعوة نقول يعني فبين ذلك أتقبل في هذه أريائي دعوة إلى التوحيد تعليم الناس مبادئ التوحيد كطريقة له basic principles of الإيمان بالله الإيمان بملائكة الله الإيمان تكيل وطلع الله كما هو بشر الله مما نسكتنا مما نصدر الديتين لكنا لو constitute الإيمان ومن تي àwọn dọ̀háràtọ̀ àgbàmìyàn àwọn olùpẹ̀tẹ̀ lójú ọ̀nà ọlọ́run tí wọ́n rìn lọ́gbẹ̀ẹ́gbẹ́ ọ̀nà àwọn ọ̀nà ọ̀nà ọ̀nà ọ̀nà wọ́n sì ní tí wọ́n àlẹ́ ìṣàlám tí wọ́n gbé síwájú jùlọ. Bákan náà, ẹnu tí a tó fẹ́ pálọ́pọ̀, nínú àwọn òṣù èrò àwọn píríncípà bẹ́sì tí lọ́wọ́ àlẹ́ ìṣàlám tó fi wá rẹ̀ kárí ibi kọ́ nínú nǹkan àgbà nípa àtọmọ nínú àgbàrù kẹ̀lí. Olùsírí láti àwífún ọpẹ́mí rẹ̀ ní àṣàbùrù àlẹ́ àdá sí ìhì tó gbìyànjú kàṣọ sùúrù lórí ìnira tí bá ń tẹ̀ wọ́n lójú ọ̀nà tó ń pe ẹ̀dá fún ọ̀nà ọ̀nà jẹ́lá. Inú àwọn tí wọ́n pàkíyèsí ìpìlẹ̀ yìí jùlọ tí a fẹ́ kọ́ ẹ̀kọ́ tó pọ̀ lọ́wọ́ gẹ́gẹ́ bí dáhàyà tí ń tẹ̀pẹ̀ sọ́nà ọlọ́wọ́ bá tí wọ́n rí ọ̀pọ̀ tí wọ́n rí ojú kọ̀ tí wọ́n rí oríkèé oríkèé ara nínú ìṣesí wọn àwọn tí ń pè ẹjọ́ pọ́ lára ìṣesí àdàbọ̀ ọ̀rọ̀ báyìí sọ́dọ̀ ọmọ ẹgbẹ́ ìmọ́tò ọ̀gbẹ́ yìí ìṣe sùúrù lórí ìnira tí a bá rí lára àwọn táwọn pèsè fún tí ẹ̀rọ sí ẹjọ́ oríṣi rẹ̀ pé aládùúgbò àlẹ́sẹ̀lẹ̀ ìtẹ̀mọ́mọ́ wo pọ́ùn owó gbẹ̀dà rẹ̀ àwọn ọ̀rẹ́ns àwọn tí ń pè tí pé ó láàánú púpọ̀ bọ́tọ̀ wọn náà ó láàánú kọ́lọ̀ ọ̀gá ìjọ rẹ̀ láàdẹ̀ kìyàmà Èsì wọn kọ́kọ́ fi sán lẹ́sàn sọ́nà ó sọnù. Ọlọ́dún wọn náà sọnù kìí ṣe ìbú nìkan tí wọn nìkan wà lórí. Pàtàkì tó ìyẹn máa nù wá. Àṣánù mi ń bẹ̀rẹ̀ ẹ̀kùnbọ́lù mi ń kájí dọ́là àlà. Ẹni ká àgbọ̀dọ̀ rúwé o, a nà sínú àwọn ẹ̀gbọ́n ọlọ́run àwọn ọlọ́dún ọ̀gá ìjọba láti nà ọmọ wọn ìtàn ọmọ wọn bí dọ́là àlà. Ẹjẹ́ wo táwọn èèyàn àgbẹ̀dọ̀ ọlọ́run àdìsọ́lá tí wọ́n rí fún wọn nígbà tí wọ́n ń fi àná lọ. فقالوا إنا لنراك في ضلال مبين نعرف wọ́n lọ́wọ́ náà à wọ́n ti sọnù ọmọ náà ìgbọ́nà tí yóò tọ́lọ̀ wọ́n bọ̀. Ìrọ̀dá ayà nígbà tí wọ́n fi irú ìròyìn yìí wọ́n bá fi ìròyìn rẹ̀ tí wọ́n máa wá gbà ní. Àbáwọ̀ gbégbá ni. Ìgbà tí wọ́n fi àlọ́ ìròyìn alábẹ̀dẹ̀ wà ní sọ̀rọ̀. Jọ̀mọ́ gbọ́dọ̀ ló ti dọ̀. Ṣé àlọ́ ìbúkú lóyún ààrẹ sí ẹ̀rọ pẹ̀lú rẹ̀ ó ní èèyàn ní ẹsẹ̀ mi sókè ní nígbà bí mi kọ́ na mí ní ìṣẹ̀dí ìdọ̀là rẹ̀ ní ìlú wa sọ lọ just like that wọ́n sì máa tẹ̀ lọ pípín fún ọ̀pẹ́ ọ̀pẹ́ bí ó máa tẹ̀ wọ́n máa defend the dollar of the wàhálà you will get distracted ó ní ní di fojú sí dáhàwà tẹ̀gbọ́n náà wọ́n wọ́n sọ̀rọ̀ ẹ̀yìn sọ̀rọ̀ aláàfin ẹlẹ́nìkan ló bá ìbánu ìṣètú àti ìwà sí ànábì ní ọmọ àdìsọ́lá nígbà táwọn èèyàn rẹ̀ tí wọ́n pè lókọ̀ tí ò jẹ́ ọmọ ọ̀gá púpọ̀ ju wípé ó sọ fáyé tí wọ́n pa tí wọ́n ń pè ní òun ọ̀sẹ̀ ìbẹ̀rẹ̀ ní ìwà túnmọ̀ pé bá ayé àdájọ́ bá pè lókọ̀ tí ò dàgbọ́ dàgbẹ́ ọ̀kọ̀ ńdájẹ́. wọ́n kọ̀ gbèsè ìgbà ọkọ̀ ẹ̀rọ lọ́nà tí kò ní ní wípé ọmọ wa get distracted kúrò níbi ìpìlẹ̀ iṣẹ́ kọ́tọ́láṣẹ́ wani ma yi wallahi kirki da biyu a yana ma zai kira jini ya zara wani kari ne o ba a da mun ta kiri in jirai ko shi ba ba ba ina duk wani ya ce in kani ma ta fi fiye da wani wani ya fi da duka a wani ya fi da ya zira Oṣù dárí àti báwọn mẹ́ta pé ó dàbẹ̀rẹ̀ ká ní ìpòdó ló kọ̀yẹ̀ nínú ẹgbẹ́ ìgbẹ́ ìdíje ni. Ẹgbẹ́ ìgbẹ́ ìka tí ó ṣe tí wọ́n ní sọ̀rọ̀ nígbà òkọ̀ọ̀kan. Ẹgbẹ́ àwọn àlùfẹ́lá ìtàwọn ọ̀pọ̀ obìnrin oníbẹ̀rẹ̀ pè ní ẹ̀ẹ́kọ́ sọmọ̀ nìkan lẹ́nu wẹ̀rẹ̀ ẹ̀rùgbẹ́ tó fẹ́ lápò ẹ̀rẹ́rẹ̀ orúkọ lọ́lá ni tí kìí sọ wípé ẹni tí ìrọ̀lẹ́ ọ̀rọ̀ bá ti kọ́ lẹ́kọ̀ọ́ pé ẹ̀ẹ́ ṣe sùúrù ẹ̀ẹ́ máa bẹ́rẹ̀ ọ̀rọ̀ kọ́lá kò bá ti ṣe sùúrù lé lórí قالوا هو إلا رجل به جمة فتربصوا به حتى حين وما في سنور هذا التوقع wọ́n ni mo mẹ́ náà wọ́n rẹ̀ ní ọlọ́rẹ̀ lára kọ́lá ẹ̀dẹ̀ta kú wọ́n tọ́lá kọ́lá rẹ̀ àmọ́jọ náà bá kí ń sọ wàhálà lẹ́wọ̀n lórí kọ́lá bá nù ọrọ̀ ń bẹ̀rẹ̀ tọ́wọ́ inú ta pẹ̀lẹ́kọ́ pé àwọn ọkọ̀ tí ẹ̀rẹ̀ tẹ̀ tí ọwọ́ pọ̀ ṣùgbọ́n mọ̀ jẹ́ pé ṣàfihàn àti ọlọ́wà pọ̀ ayélujára pé àgbà ẹ̀yà ó gbọ́dọ̀ gbé sọ́kà wípé tàìlá kúbù bẹ́ẹ̀ mo bẹ̀rẹ̀ pé bí ìfẹ́ dáwà àwọn gbẹ̀gbẹ̀rẹ̀ dáwà mo fẹ́ di fẹ́ǹdì èmi ò fẹ́ di fẹ́ǹdì sẹ́lẹ̀ mi. àyàfi tí bí di fẹ́ǹdì ara ti ọ̀run yọba éèdì ìlóbi di fẹ́ǹdì ẹ̀sọ́ lókun. bákan náà wọ́n pè wọ́n lè ẹni dàgbà fún wa. nínú ara mi ìlọ́lá ni káyọ̀ bá sábẹ̀ bàbá òun káwọn mọ̀ lóhùn فكذبوا عبدنا وقالوا مجنون والزجر القمر كان مجنون من الذين والتمنه بالكذب قلت يا قلت يا عزيز ما تنسي وفلاني ẹni bá ní ìròyìn tí ń gbẹ́mì ènìyàn gidi ní ọmọ ẹwù tí ń bẹ níbi kẹfẹ́ pọ̀ tọ́kì òpó òyìn especially ń tẹ́ pé iṣẹ́ ẹ̀rọ ní iṣẹ́ kó máa disseminate information ọlọ́lẹ́mú nínú àwọn ọmọ ọmọ hadith tọ́lá máa ma ìgbà tó ìyàn áhàdọ̀ mẹ́rin kẹ́sì tọ́lá tẹ̀ tọ́sí pẹ́ẹ́nì kẹsì ọ̀rọ̀ ní hadith bẹ̀rẹ̀ tọ́kì وهناك عرفة فينجر على أحد الكلمة كما في عرفة كثرة طاروري عرفة نظوري سورة نبدأ لا إلى لا Yàwó àpè ẹni tí ní sí ọlọ́run fáyé pé òpùrọ́ ni, èyí tí wọ́n fẹ́ kẹ ẹgbẹ́ ẹni pé má gbọ́gbọ́ ìjọba. Ká sí kí pẹ́ ẹ̀lẹ́bìnú àrẹ ìṣẹ̀lẹ̀mù lọ́pùwọ̀, tó léwu ju tẹ́pẹ̀ ní èrè lọ. Ọlọ́pẹ̀ ní èrè lápẹjú rẹ̀, personality ẹ̀gbẹ̀gbẹ̀ báwọn ló wá pè lóko láwọn ẹ̀sìn tó gbé pìrìsẹ́ǹtì òun ni wọ́n fẹ́ gbẹ́gẹ̀gẹ̀ ẹ má gbọ́ ti ẹ̀ máa mọ́tò sílẹ̀ lọ gbọ́ alẹ́bẹ̀ẹ́ ló wà ìsàlám kò gbé distracted ó ti kọ́ nígbàgbọ́ àádáwà ìyàwó pè wá láwọn ọ̀pọ̀ ìgbẹ́ tẹ́lẹ̀ tí wọ́n bá sì pè gan ni ó máa ṣe bí pé ẹ̀ máa sì pè mẹ́rin ó dúró lórí rẹ̀ ọlọ́sọ̀rọ̀ kí èyí náà lọ. ولما قال الملأ الذين من قومه لما وقع إلا بشر مثلنا وماذا وقع تبعك إلا الذين هم أراضينا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين أي ما علامكم كاذبين يا أما ترك كالجميع الثاني ولا بس شنو النبي لكنه بينك ونفسي ينسى ما من ذلك نقول إنه سيسمى على الصلاة سخير منه النبي wọ́n ti ṣe ẹ̀. Ìfìyàn ti rẹ̀ ni ìgbéyìn ò ní fẹ́ gbogbo ìyẹn ti ẹ̀ ní nǹkan lára náà lóòótọ́ ká máa wá bẹ̀rẹ̀ sí máa wú bẹ̀rẹ̀ yẹn bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni kan látọ̀júwe tí bá ń rìn ẹsẹ̀ rẹ̀ yìí sábà dúró dàbí wá fi irú kíní nǹkan fi wèé rẹ̀ kí wọ́n máa fi sọ́kà sí ẹ̀sẹ̀ sókòríyà nù ẹ̀ ń fi ṣèrẹ́ nù. Ṣùgbọ́n eré náà kọ́ wọ́n ṣe wọ́n fi bá ìnágbé lọ́mọ àdéṣàyàmù lọ ẹ̀sùpẹ́sà nígbà tí anábì ní òkọ́ ọkọ̀ ó jẹ́ sábà di kí wọ́n là ẹ̀wọ́ ọ̀rọ̀ ń kú ń kọ́kọ̀ tí wọ́n fi lẹ̀ kó lóye ọ̀rọ̀ ọjọ́ wọn fi sí ẹ̀rẹ́ wọ́n sì là ìfún ẹ̀kọ́ lẹ́nu ẹ̀mọ́rùn àlẹ́ yìí mẹ́lẹ̀ omi nǹkan omi yìí fẹ́sọ̀rọ̀ mi. Gbọ́n lọ́jọ́ lọ́wọ́ bá ń tọ́lá ó ni pé tí ìyẹn bá ti wọ́n ṣe ní sábà sán قال إن تسخروا منا قالوا إن تسخروا منا وانا نسخر منكم كما تسخروا تبعون أين لمن أما سوريا وما سوريا أما الله ذكي يريد دنيا جد هنا ثم الذين كفروا كانوا من الذين آمنوا يضحكون وإذا نجوا بهم يتغامزون أيضا انقلبوا إلى أهلهم انقلبوا فقير فاليوم الذين آمنوا من الكفار يضحكون مثلا أنا في يسيا الذي يغرو تدعي وما في يسيا مثلا إيه كانوا في يسيا يبدو نسيانه ما كانوا كانوا نسيانه ما ده يسمى ديفندي يا يا سيتي سيانه ما صار وتجي ولا في يا أنا مثلا وما نبي في يا wọ́n gba àwọn ìdíkò tí wọ́n lọ́pẹ́ ọlọ́run pa àbáwọn ẹni ẹgbẹ́ táà níta pé àwọn ẹni tí ń bẹ lágùgbà wọn máa ń sọ wọ́n di máwòdì àfikù ìyá tí wọ́n sọ wọ́n di flẹ́gẹ̀ tí àwọn ọmọdé lọ. bẹ́ẹ̀ tí àwọn àgbẹ̀dẹ̀ ọlọ́run ní ní pẹ́sìbù káwọn tó sì tẹ̀lé wọn náà gbọdọ̀ mú ni tẹ́mà wá jíyà tẹ́wà ẹ̀kẹ́ jíyà àyádọ́wà lè ṣe ẹ̀yẹ́ a lè ṣe ní ṣe ẹ̀yẹ́ lọ àpẹ inú dáwà nígbà lọ́wà lè sọ̀rọ̀ nígbà kọ̀kọ́ ní dáwà nígbà lọ́wà lè sọ̀rọ̀ bẹ̀rẹ̀ àtẹ̀lẹ́wé ọ̀là tàbí ìbìsì bá àwọ̀ tí kọ́ọ̀mù yí ẹ̀ islam bá ẹ̀yà olùpèpè sọ́nà ọlọ́run má dúró lórí poor method method tí a lè fi pè yẹ مش ان تكون مشروع فيه ذلك يبدو ان يبدو مشروع مجرى قالوا سمعوا على هذا يقولوا قال فرد انا في مقام يتلو طريقك تلو مكرالي سمو لمن لو طريق ربنا بيه البشر انا بيه اللي كان انا بيه اللي كان يبدو بني قبولوا وان في منطلق مضع التسفين فلن نتوقع وضعوا رجعوا عليه السلام ان التنويع في دعوة الخلق مشروع بل مربط فيه فتبع نبتا ويصنع له البكامة ضروري لك تقوم هذا ما فيه طرق أخرى مشروعة فأروا أن مين تبقى للنقاش قد تكون أكثر جدارة أو أن مين نقول والله يذهب فهو تعتقد لازم تقول إنه الطرق التي استعملها نوح عليه السلام tí dàwà ti kọ́rí nígbà náà bẹ́ àdá àwọn ti bè lẹ́yìn ìgbà náà a lè ṣe wá àti sálẹ̀ tó wà sí ìwé àtọ́lá nípa tó gẹ́lẹ́ àwọn èèyàn gbẹ́lẹ́ sí ìdókòrò. àwọn ìgbà òjò àmì láàrín táwọn tí mẹ́rin dàn kọ́ wọ́n ìmọ̀ ti wá àtẹ́lẹ̀ lúrò fún wọn. àwọn àwọn ti wọ́n parí bí àjọ sọ́kọ́ ìwọ̀n lè Àwọn àti bóò ní ìṣàǹfààní wọn pẹ̀lú àsìkò tó ọjọ́ tó wá sí ìlọ́tẹ̀. Wọ́n lè tẹ ọlọ́fà, yóò fún ọlọ́fà, ó bẹ̀rẹ̀ lálẹ́, ọ̀yà ń dà ní mẹ́lò ní ìgbẹ́gbẹ́ wá sí wá sí. Tó bá ti wá sí fún bọ́lá yóò fún ọlọ́fà. Kìkì ń jẹ́ òtí ìdẹ̀gbẹ́ wá sí dẹ́gbà tó wá sínú àwọn ilé ìgbàgbà kọ́lọ́kà wa. Lókè kan, àbí kan, àbí oníjàmbá ń dẹ́ òtí máa ṣe wá sínú omi ìgbà ńlá wà sẹ́ẹ̀tì ìtọ́fẹ́ pò tẹ́tù lọ́sọ́mọ́ wọ́n sì fẹ́ bá mí má nà ọ̀dà súnmọ̀ súnmọ̀ lóòótọ́ kọ́ ọ lọ sí fún mi oníṣẹ́ ọlọ́run alábìnrin àwọn ọlọ́wọ́ sàlíbù yìí ìgbẹ́ ní àwọn atáàlì náà bíi pa lẹ́tà sí náà fún ìgbẹ́ ní ọ̀nàbìnrin kan lé ìgbẹ́ ní ọ̀nàbìnrin kan mọ̀ fún wa yìí èsì ìgbẹ́ ní ọ̀nàbìnrin àlọ́ ni ó súnmọ́ kí àwọn tá à ń pè é fẹ́ bí ohun òṣèjẹ́ kan náà ọ̀nà ẹ̀kọ́ sí ìrìnlẹ̀ tí ẹ̀rọ àlọ́ bí tèmi alùmọ̀lẹ́ bí wọ́n fẹ́ lọ àárín ẹ̀rọ mọ̀ṣúrò fẹ́ẹ̀nà pọ̀já ní rọ́bà ọlọ́run mọ̀gbẹ́ta bẹ́ẹ̀ náà sí lọ pẹ̀lú ọmọ ilẹ̀ tí yóò bá gbẹ́ pẹ́ ọ̀rọ̀ tí yóò dáadẹ̀ ń lò níwọ̀n ìṣẹ̀lá ó pààrọ̀ lọ́sọ̀ ó pè wọ́n lóru ó pè wọ́n ní kọ́kọ̀ ó pè wọ́n ní gbangba ọ̀rọ̀ ọ̀bẹ̀ ní ìdá ó àwọn tó ọmọ sí àwọn gbìyànjú lé wọn lórí. Ah!

ẹgbẹ́gbẹ́ ohun mi ó máa dé gbogbo kíbi tí wọ́n wà bí ìfẹ́ mọ́ lọ sí kàtàlú wọn fún ìgbà àdọ́rẹ̀ mi alúgbẹ́kẹ́ ẹgbọ́ pípẹ́ ìrọ̀bá ti bẹ̀rẹ̀ ọlọ́run àti ìgbà olóṣòro tí wọ́n bá ọlọ́run tí mo bá lọ́pọ̀lọpọ̀ bá sọmọ ìní àlẹ́ ń tulẹ̀ wọ́n àṣàrà tulẹ̀ hùm ìṣẹ̀rọ̀ mutum yìí àbẹ́ni ni mo ṣe mo ṣe tẹ̀ ní àbẹ́ni mo ń pariwo ni wọn láti ní fún ẹwà ẹ̀rọ lọ. wọ́n lè tún bẹ̀rẹ̀ sí máa pè wọ́n ní jẹ́jẹ́ lọ́dọ̀ wọn lẹ́lẹ́ kọ̀ọ̀kan náà ní kakọ́ ìta àgbàní nítorí ní ilẹ̀ orífọ́ lánà ìròyìn báyọ̀ alhẹ́rù sí sí ìmọ̀tọ̀ ọ̀gbìn. kéèyàn wọ́n لست معنيا لأنك قيمة فقط الحجة كان تبقى تصور يا الله وجاء يا الله نكفه بل أن تهديهم أردت وقال ده أمراني وكنت تقول من مثلا بيجي السلطة كده إيه أسأل تشمع كمنا أنصرها ميدي وما بالبقر الله الكلام أو بالأنفعني عشري أستطبق إذا هي كياري كيار تكتب لو يوقف لقونا فكان رضعي kafin ya bari biya dawa ya bari tare mu ya kawo saurin kawai ya kawo dawa ya kawo goma kawai su shi ne biya mu obi pant bẹ́ẹ̀ ni yẹn lè wọ láwùjọ ní bí a ti yẹn máa kọ ìwé ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ju kí yẹn máa fi kàmí lọ. Dàmẹ́sì mẹ́ kí yẹn ti kọ́ náà kí yẹn máa kọ́ yẹn kí ó kí n dára fún wa ní owó lè mú ọwọ́ lóṣùwámù náà ní lọ́nàkọ́ni kí bá ayà kó káwà gbéwó lójú ọ̀nà tẹ́pà tó tó wò ní kò ń bẹ̀ tẹ́sí ẹ̀ ní kọ́mọ́ lò kàmì sọ́ọ́rì kan ló dáwà ní àìsàlám tàbí ìyàwó yàtọ̀ lébi dáwà ọ̀nà tó pọ̀ ní gbà pípé àwọn ẹ̀yìn pé àwọn èèyàn sẹ́sẹ̀ ọlọ́pọ̀ kọ́mọ̀tún àdìláti àlàkọ́bẹ̀rẹ̀tì láhí wọ́pẹ̀mbìlì àlàkẹ́sẹ̀rẹ̀tì ní àníyíra aláì bẹ́ẹ̀ bá tọrọ àtọrọ àgbẹ̀ ọ̀gbà mi kí o gbọ́lọ̀gbọ́ inú sí tí máa mú ìyàn gbọ́lọ̀gbọ́gá alágbàjá ẹ̀rọ tí mo ní ọ̀sìn òun ló fi báyìí fún ọ wọn náà òun tó ti fún ọ wọ́n ti

irun tó ṣẹlẹ̀ sí ó ṣẹlẹ̀ sáwọn àmì tọ́lọ̀ fi ṣàánú wọn ti pẹ́pẹ́ irú àwọn ọ̀hún ṣe mọ yìí tọ́wọ́n tèmi rí tọ́wọ́n ní kí agbára wọn wọnú omi tó gbẹmí lágbára bí agbára àwọn ọmọ ní kì í ṣe tẹ̀yìn nìkan ẹran bẹ láti àwọn ọjọ́ báyìí tọ́lọ̀ fi là yín àwọn ọjọ́ báyìí tọ́lọ̀ fi ṣe dáadáa fún yín kí a fi ṣe tọ́lọ̀ ọ̀rọ̀ ìṣẹ́lá من الأرض نباتا الله في ملكة ما شيء يبتبتي والله بيتكال يربي على مني آمين bí àgbàdo sí gbọdọ̀ sí àyèmí ọgbẹ́ sẹ́ni tó gbé lẹ́yìn lẹ́yìn lọ́bẹ̀rẹ̀ láàrá àyínà ọlọ́run ọlọ́run ló gbé fún e ilẹ̀ ayé ẹ̀rọ ẹ̀wù jí wọ́n gbọ́ ẹ̀dá ìkò lọ ẹ̀dọ̀ rí ó kẹ́rẹ́ sí gbogbo orí òun fi dúpẹ́ lọ́wọ́ mi lẹ́jọ́ ìṣẹ́lẹ̀ ọ̀gbàdìkẹ́lá ثم يعيدكم فيها اسم كده بس na سيدك الله ọlọ́run padà ń bọ̀ wá gba ẹ sínú n'etiti padà kí ẹ lè gbé pé yàgbé ẹgbẹ́ ti ní ilẹ̀ ti إقامة الحجة عليهم قولوا لكي لا تلوى سجدها إن كنا نتنسي أو بعد àìwé olóòkú náà ẹni tàbí kún nínú ọlọ́pọ̀lọpọ̀ pé à ń ka nípa ìta lẹ́gbàdé sáàmì. Bákanáà ní bákan rí nínú ọ̀rọ̀ tí lọ́wọ́ rẹ̀ sàrà mú lò òṣùwọ̀n tàbí. Àtàgbìbò ni ẹni tá a fẹ́ pè sí dáadáa ká fi àwọn incentives àwọn nǹkan tí ó mú fẹ́ ṣe ẹ̀ ní wọ́n ti wọ́n ṣe rìn kódà lọ́nà tó ẹgbẹ́ pé ó mọ̀ lónìí o. Tí ọ̀nà tó ní ọlọ́run wa ni ní ó fi òye ìwé wa ní ìwà àdánwò ń tẹ́ra ilé wà sí. Kò sí àdúgbò mẹ́. Ó lọ nínú àdínkù oníṣọ́lọ̀. Tí a lẹ́nu fún ọ̀nà pẹni tí ẹ sára wa ké lọ ìṣẹ́yà àti ìwọ̀n bá ṣe. Àdínkùnrin náà bá gbọ́ máa dé mọ́tàlá sí àwọn èèyàn ọ̀nà àgbà tí ó lè gbọ́lá Nínú ẹ̀bí tí ẹ̀mọ́ ń fi bẹ́ẹ̀ wà tí mo máa fi tọ̀ bí gbé lọ́dọọdúnmọ̀ yẹn ń ṣàlàyé fáwọn èèyàn àwọn ẹ̀sọ́ tí ń bẹ níbi iṣẹ́ orí. Láwọn afárá mi tí wọ́n kọ sí ọ̀ lábẹ́bá mi. Àwọn olóńgbèrè wọ́n kọ ẹ̀sọ́ ìgbéèbú ọ̀tẹ̀lẹ̀ Àwọn iṣẹ́ tí ẹ̀sìn ní ká ṣe tí ọlọ́run sì ní káàdì náà bìí fún àwọn ẹ̀sán ọ̀rọ̀ tí ó bá ẹni bá fẹ́ àìkàmẹ́. Òṣùgbọ́n yọ́nà àtọ̀gbìn bẹ́ẹ̀ kò wá nípa ẹ̀bí ìgbìmọ̀ mẹ́ta yọ́nà jẹ́ akọ́fíjì ni àtẹ̀yẹ ìgbìmọ̀ ti kọ̀ kí jẹ́ kí ní ọmọ ilé àwọn èèyàn jìnnà yóò máa dẹ́rù ọlọ́run bẹ̀ ọ́ pé à ń tẹ́ ń ṣe ìyámọ̀ bẹ́ẹ̀ àyínàmọ̀ bẹ́ẹ̀ àtògbé wọlé kí ẹ bá mi wọn ṣòkòtò bí wọ́n wọlé iná ní olóòrò ọ̀rọ̀ àmẹ́bìnrin a máa fi àwọn ọ̀rẹ́ dẹ́rù àwọn èèyàn bẹ́ẹ̀ ọlọ́run kí wọ́n lè súnmọ́ ọlọ́run àìsọ́lá ọlọ́mọdé àpọ̀lọ́gbẹ̀ lọ́wọ́ ìṣọ́lá nítorí lóhun ń sọ ọlọ́run kí ọlọ́run kí ọlọ́run tí wọ́n lò láti fi pè wọ́n sọ́nà ọlọ́run pé ọ̀pọ̀lọ́ tó sọ ṣèrò ọ̀dọ̀kùn ẹgbẹ́ òkẹ́sẹ̀ ń ṣe tó ẹ̀yẹ́ náà wọ́n yọ láti gbà ẹ̀dá ní ẹ̀kẹ́ ọlọ́pọ̀lọ́ jọ náà ọ̀dọ̀ àrẹ̀ṣẹ̀ ọlá iná wo ká ẹ̀rọ fáró ọlọ́run bá ti ní máa pẹ̀lú bẹ́ẹ̀ láti pọ̀ sí ní ọgbà ní ọgbà ọwọ́ yẹn wọ́n fún ojú yẹn ẹ̀rọ tó wọ́n fún ojú yẹn ẹ̀fọ́ tọ̀balẹ̀ ẹ̀fọ́ tọ̀balẹ̀ dájú lórí ayé mi يرسل السماء عليكم مدرارا أتذكر ما هو لدرجة نفسي عملك ما الدغل وينجدكم بأموال ولا رب الروعي أو في تاه اللغوط وفي تاه الصلاة ومكتب له اللغوط تلك أمره ومكتب له عليه يرجع ولا أمره أهل الجدران إذا ما أسأل اللي أمره دعي يسأل لكنا ده ولو آمن أهل القرى لفتحنا عليهم بركات من السماء تجدهم Muhammad súnmọ́ wa ra mọ́kà ọkọ̀. Ẹgbà ẹgbà gbà tí a jẹ́ ẹni ó máa sọ káà sí ọ̀fù. Ilé ìlú nǹkan ló sùn bùdá ayà nù. Ìlọ́gbẹ̀gbẹ̀ náà ẹni lọ́rùn yẹn máa ma kí ní jẹ́ orí ọlọ́wọ́ gbà yìí ní ọ̀gbẹ́ni tí ní ọ̀gbẹ́ tó pọ̀ lọ́pọ̀ ọgbà oko oníkó kó fẹ́ríṣiríṣi èso ọdún ìmọ̀ ọ̀rọ̀ àwọn akẹ́lẹ́gbẹ̀dẹ̀ ọ̀pẹ̀ ẹ̀lá ní ìgbìmọ̀ sílẹ̀ mẹ́rin láwùjọ ní ó gba ẹlọ́dọ̀ ọ̀rọ̀ ìjọba àwọn yóò sọ̀rọ̀ bí tọ́bíd ilé ìpè wọn ni pé àwọn lójú ọ̀nà kanáà bákan náà ẹni tí alábìnrin wà ní sàlámù tí wọ́n lò nígbà táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n lò ní òwúlò ẹ̀dùn àwọn àlejò gbáyà sọ́rọ̀ ìsépè lẹ́ni tí ń bá ń pè nígbà tó ń tẹ̀wọ̀n ọ̀gá bọ̀ àgbà lórí ẹ̀. Máa lórí náà wà tí ọ̀gá wọn lọ gbogbo gbogbo mẹ́ta tààlẹ̀ yìí tó fi tààlẹ̀ ènìyàn bẹ́ẹ̀ ló wọ àlẹ́ ìṣàlàyé ń pè wọ́n fọ nine hundred and fifty years. Ẹgbẹ́ gẹ́gẹ́ ló wò lọ nine fifty ìfẹ́ríkà ọ̀hún ìtì ń sẹ̀ mí. Lọ́wọ́dọ̀ láti ṣàfi kọ́ọ̀mì yìí, bàbá sì ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kọ́lọ́ méjì ló tẹ̀lé ìwọ́sùn ẹ̀dọ́ ìjọba lọ fọ́tí yẹ tí kọ́ńsẹ̀ ní tí ó ti dára lọ́wọ́ ọ̀tẹ́ra lẹ́yìn ọjọ́ ìlẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ bá wá lo nine hundred and fifty years lọ́gbẹ̀ tàwọn ènìyàn tẹ́sẹ̀ lọ ẹwọ gbogbo tọ́gbẹ́ gbogbo tẹ́tọ́ ó wọ́n lo oríṣiríṣi àwọn ọ̀nà yìí ọjọ́ orílẹ̀ ọjọ́ orílọ̀ ọjọ́ sísúnmọ́ wọn ọjọ́ lẹ́gbẹ̀ẹ́ sí wọn ọjọ́ ariwo ọjọ́ gẹ́gẹ́ ó ń lọ gbogbo ẹ̀ náà kò wúlò fún wọn. ọ̀rọ̀ mi rúwìí wọn ni fẹ́ẹ̀lẹ̀ rọ́bì إني دعوت قومي ليلا ونهارا مكة هلصة مكة هلصة وأكثر من يعني ولا وبالك يا لو ولك ذلك من الكافر العمد من الكافر ولا الجارة ما استوالح ما استوالح ولا أبعد ده وسيل كثير ريس كثير سني إلا وكثير كذا النبي نوح عليه السلام وسيله قال ما تفعل gbogbo àwọn tí wọ́n jẹ́ kẹ́pẹ̀ rí tí wọ́n gbà fún mi nígbà tí yọ ọ̀rọ̀ ìtọ́nà ń sọ ọmọ wọn láyé pé gbogbo parẹ́. Dáríà ń gbà ní ilé ìwò bí ìpọnà provost láti ṣe èpè lánàá tó ń pèpè sí. Báwo ẹ̀sìn ọlọ́run ló bẹ̀rẹ̀ pé níwọ̀n alẹ́ sọ láàmú nígbà tó ṣépè láwọn ìjọ rẹ̀. Kò kàn ṣàdédé ṣètò ọlọ́run ti jẹ́ pé báwọn eléyìí ò lè gbà lẹ́nu. Kò sí فهنا انزارهم عمام أتاوى بالنار وللنار يخلقون يعملون إنسان الوجه ما ثم بعدها أفتى الدين النوب عليه السلام وطبع يسوى سفر وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن أنت سنفأنوك ọ̀dọ́ àtàríwò jù bẹ́ẹ̀ lọ́wọ́ ní gbọmọ́ àwọn tó dùn nìkan bílẹ̀ kẹrù ẹ̀fàrún má bàánú jẹ́ púpọ̀ after there ni wọ́n tó wá sípè rẹ̀dáyà orí ìsúlẹ̀ ìbábọ̀ o láti mọ̀ pé ẹnì kẹta ń pè láti dúpọ̀ nígbà ẹ̀rọ lọ fẹ́ sípè kọ́lọ́ ọ̀dọ̀ gbà wọ́n wọ́n fi ẹ̀kọ́ tiẹ̀ dàbí àdábọ̀ Muhammad sọ́lọ́ bẹ́ẹ̀ náà irú ìyẹn akẹ́nàbí lówó orí lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ gbọ́dọ̀ wọ́n ti bẹ́ẹ̀ lẹ́bi lẹ́nu yẹ́lẹ̀ án ẹ̀wọ́n náà kò fà. Ẹlẹ́bi ò sẹ́bi ilé gbogbo kẹfẹ́ ní àmúgbà bẹ́ẹ̀ ó ń sẹ́bi ilé àwọn ọ̀gá fáwọn kan gbàgbà. Sọdá ilé ò gbọdọ̀ sépè láwọn yẹn. Kò dáa tó wọ́n bá tàbí ọ̀nà yìí. Ó dàbí wọ́n fi àjọ ọlọ́dọ̀ pa ọlọ́mọ. Ọlọ́run bá ti kíta ọlọ́mọ dáta ọlọ́mọ òun fi dáwọ̀ ọ̀rọ̀ mi tí ànábì jẹ́wọ́ pẹ̀lẹ́bí tí wọ́n lẹ̀ lọ́pọ̀ tó ṣe ogun ìjọ́bí àgbà ànábì tọ́wọ́ ìnira wọn bá ànábì tó gbogbo sẹ́jẹ̀ lẹ́bìí kan sàrí fìlẹ̀ ṣọ̀kọ́ mú ṣájọ́ ànábì yìí ẹjẹ́kùn gbẹ́gbẹ́ ìlọ́wọ́ ní o bóòlù àwọn orúkọ wọn ṣe jèrè àwọn tí wọ́n náà náà bá ànábì tọ́lọ̀ wọn tí wọ́n wọ́n fi àjọ bóòlù wọn ṣe jèrè ọlọ́run sọ ayé ẹ̀dá ọ̀hún lórí ẹ̀ẹ́dẹ́gbẹ́ ti dé mọ́tẹ̀mí tó gbé gábí ẹ̀jẹ́ àbáṣe ń tó àti ọmọ òbí fẹ́ ní òun ìdìbò ẹ̀jẹ́ ọ̀rọ̀ ní ọmọ mọ́ra tí wà rí ọ̀rọ̀ tí wọ́n mọ́ra lẹ́yìn àrí àbìrà tó gbàgbé mọ́gbọ́n mọ́ pé tí wọ́n tara ẹni tá ń pè rí ìyẹ̀rẹ̀ ọlọ́run lè padà bí tó ń tàn tó gbà ó ń dára ẹ̀rọ àṣẹwà ṣùgbọ́n ẹni tá ìtàn bí wọ́n rí sẹ́lá àbẹ́lẹ́lẹ́ àwọn èèyàn lóòótọ́ nígbà tí wọ́n wúlò fún wa náà ló mú sóbìlẹ̀ so ní ọjọ́ gbogbo àtàrà ẹni wa níbi ẹ̀mọ́ àwọn ọ̀dọ̀ tí ló wà lè sọ̀lámù kí wọ́n lò yìí a ní bí àǹfààní mẹ́ta àtọ́ tí a fẹ́ mú sí mẹ́rin nínú bá ayọ̀ níbi ẹ̀mọ́ bàdé sọ̀rọ̀ tí a ló kí bí a táyọ̀ yé sí nípa wípé tí a máa ń ṣe bá àwọn èèyàn gbọ́dọ̀ fi àwọn àǹfààní mẹ́rin yìí tó fi sọ ojú wa wípé ó àwọn kan fẹ́ mọ̀ ní pé dóòrò sọ̀rọ̀ lẹ́yìn al-haqqi wal-batil. Ṣọ́kàrà Mùhàmmad Nàkàrà nígbà tó ń sàlàyé àwọn ọ̀sán tá a lè mú nínú dáàrà àná Màlìsàlá wọ́n ní mìíràn ní pé ẹ̀rẹ́ ni wípé wáyé láàárín òdodo àti wọn ò lè tọ́ o. Àwọn tó bá gbé òdodo lọ́wọ́ al tí ò sí nǹkan kan tí níta lè fẹ́ tí wọ́n ṣe ju òdodo lọ wọn ò lọ ìjáde tí láwọn ò ní gbà lọ́kẹ́ láwọn onírọ̀. láti ìjọ tó wọn ti ní táyé máa bẹ̀rẹ̀ náà ni hapu àti báàsì ni wọ́n ti dúró ọba fèrè. àlejò ń jẹ́ lórí àwọn olùdarí ogun òdodo látàrí ara àti sàrà. ìbẹ̀rẹ̀ ìṣùgbọ́gbọ́ ni ẹni ń jẹ́ olùdarí ogun ọlọ́wọ́ sì máa jà wọ́n sì ní bẹ́ẹ̀ tí olùpẹ̀kẹ́ ní wọ́n tẹ̀lé sínú ọlọ́run àbàlùjọ́lá ìyẹn wò tó ní àwọn ti bẹ̀rẹ̀ wàhálà bá ìdíkẹ́ nípa àwọn tí ìmọ̀ àti ìmọ̀ orí oríta ẹ̀rù mọ́ lùtà ọ̀ àìsí ìwé nípa bí àwọn òtún ọkọ̀ ti dára ọ̀ ó ti lọ́gbẹ́ jẹ́ tẹ́ ọ̀pọ̀ ọlọ́run ní ọgbọ̀ wọ́n tẹ̀ máa fi jẹ́ lọ máa pé hẹ́pẹ̀rẹ̀ àti yàtọ̀lẹ̀ yàtọ̀lẹ̀ máa ti dáwà tọ́lọ̀ obìnrin kí kú ó ti bẹ́ẹ̀rẹ̀ lórí sickbed nígbàtọ́rẹ́ nìkan tí ń pò mọ́ ti àìnígbàgbọ́ sọ̀rọ̀ láàrin ètò kò sọ tún ní ìmọ̀ rásìkò kò sókè lọ́dọ̀ bàtàrà ni ó sì pèsè àkíyèsí wọ̀n wá àyàtọ̀ ilé mọ́tò lórí sickbed tí ọjọ́ bẹ̀rẹ̀ àti rọrùn ò ní fi jà á lẹ̀ wọ́n tó wọ́n kí wọ́n jẹ́ olùdúró lórí ọ̀sẹ̀rẹ̀ ní à tọ́tọ́ wá ti dáwọ̀ ọ̀kan gbẹ̀rẹ̀ yàgbà kásìmọ̀. Tẹ́ńkì gbogbo rẹ̀ bá ti gbà fún ọ, ìtumọ̀ rẹ̀ wípé kò sújà mọ́ láàrin láàrin ẹ̀rọ àti obìnrin. Bẹ́ẹ̀ nígbà àgbà láéláé ni òdodo àti ọwọ́ màdọ̀bẹ̀ tí wọ́n ti jọba jà. Ṣùgbọ́n ìdókè gbọdọ̀ fàwọn ọlọ́kọ̀ọ̀rẹ̀ ni pé màmá Ìrọ̀lọ́wò ní ọ́sìnkú bí mi wọ́n ti tẹ́ẹ̀bì yìí, ẹ̀wọ̀n bá ti ṣàdẹ́wò wípé òun ó jẹni kí ó rọ ẹ̀sìn olùrún lọ́wọ́. Wọ́n ti tẹ́ẹ̀bì ibi tí ààrẹ òun tó gbẹ́rẹ́wọ́ tẹ́gbẹ́ wọ́n fi pẹ̀lẹ́ǹtì dáwà fáyé wọn ní àní ẹgbẹ̀rí. Bákan náà ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون أخذ الدعوة لوعين يا الله النبي الله وزد ومان يقرأ ببيعه وإن جندنا لهم الغالبون أو الجماعة الله أو الدعاء الله أعطيهم بلد أشياء الله من الوعين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يورثها عبادي الصالحون إن المتعقصين فيها بشيء tọ́lọ̀ ọba ti dúkọ́ máa bẹ sáájú kùránì wípé ànítíjà bá bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ láàrin àwọn tọ́lọ̀ àti àwọn oṣù àwọn tọ́lọ̀ ní ogun ní àwọn oṣù. olóyè kẹ́ ṣèjìbọ̀lá ana ìnà ṣèjìbọ̀lá ọmọ ìlúfilẹ̀ àwọn tí ó bẹ̀rẹ̀ ní bẹ̀rẹ̀ ìgbà ọ̀tọ̀lọ̀ òsì ẹ̀mí tó pọ̀ tó oṣù ní ẹ̀dá ọlọ́run tábàwọn bá fún ọlọ́run ọ̀nà kó gbáyé dáadáa tó ti bẹ́ẹ̀ náà ní ó pẹ̀lá sí bí kàmílà ní àkọ́kọ́ tán pẹ̀lú dáwà ní ọ̀rẹ́ sọ́lá mi ẹlẹ́gbẹ̀jì àkọ́kọ́ dáwà ní ọ̀rẹ́ sọ́lá mo ṣe àlùkẹ́yìnmọ́tú tí ìjáwé ìdákìlá tí ìkásùrọ̀ ṣe kàrà fún ọlọ́tọ̀ lára gbogbo fún ọ ní àgbẹ̀rì nínú nǹkan akọ́lára ní ọ̀rẹ́ sọ́lá dáwà sí ní ọ̀rẹ́ sọ́lá mo tó pẹ̀lú sí التوحيد الصافي كنت بقي النور ولا على النور والسلام نحن ابن كثير رحمه الله لما تقول ترى يا عمي نصوص يونس كما آمن معه إلا قليل أنا بما سأكلت يا روايات كما فاتنا قلنا الله وكذا فنوح ويا èyí tí ó pẹ̀lú ní àwọn ìráyà ni mọ́nà sọ alẹ́ àtàmàní wọ́n ní 80 يعني طبق اليوم عليه السلام فلان أنا في سيرة إما أنا ولا تنبسو أعمل أشياء بلاوة مين ثلاث طيب لا تأثير رجع فلان عليه السلام أنا أقول لهم ولا أحسن فالنور ده كنا بنبص بنبص كل سنة فين تسبس سنة أقول له ولا هو ده وقعد أنا تعمل اليوم كي وداي ده يومي وتدبير وبس تدبير كتير وتشوف كمان قوي ومن أساس kìíní nǹkan o bẹ́ẹ̀ lọ yẹ́ lọ lọ́wọ́ yẹ́ o kọ́rọ̀ àmì kẹ́sìtọ̀ tó lọ́mú tẹ́ àti fún ìkọ̀rán ilẹ̀ àbẹ̀bìnọ́mà lọ́pọ̀lọpọ̀ ìgbẹ́rún máa ní àṣàd àṣàd ìrìbù ni màá ń bá dé o nígbà tí rí kí ọlọ́run fi ẹ̀yìn kó adad lọ́pọ̀lọpọ̀ ìgbà yìí ń bá adad kékeré ọkọ̀ yìí ẹ̀dá ما تقصد اعتبار يجب تبين مشي كده اقول ازاي عم يطلع مدى وما بلا ابي من بلاك عليه عبدو يا الله ابني يأثر في خلافك يأثر في منيتك قلتوا كان تيكي او طيب ماسي قلتوا كان تيكي حتى الله مراسجو والنبي وليس معه احد ابن الله النبي الله ميتوا وواري راشد عاو هيني كتبه سو مدافن ṣùgbáyà àbẹ̀rẹ̀ tí ó bẹ́ tẹ̀lé ẹni propagation kan àbí tí ó tẹ̀lé ẹnìkà tí ń pèpè sójú ẹ̀nà àpẹ́ tí ń pèlẹ̀ sí mẹ́fì pípẹ̀ tó yà sípò tẹ́gbẹ́ ìrìn ọdún wa pọ̀ tó pípẹ̀ tó yà sípò ọ̀dà púpọ̀ ọmọ ìgbẹ́ ẹgbẹ́ yìí lu àìkọsọ̀rọ̀ nígbà mí ẹni tó ń tẹ̀wé ìṣokùnye ní so àmì pé ìwíkọ̀ ilé yìí o ọmọdé wò wá gan láwùjọ ìgbà wọn fẹ́ gbà fún látúnà tí wọ́n ń lé dáadáa. Sọ láyé àwọn ní mo kébù omi púpọ̀ ti pọ̀ tó ní wọn ni wọ́n yan dáhùn sí ń ṣe mẹ́rin kí ló da òdàtọ̀. Yàtọ̀ dáadáa màdìbò kọ̀sán bèbè káàdọ̀ ràbíra yẹsùn náà ti màdí yìí ní àlẹ́ àtàwọn àmì sálà bí sọ̀rọ̀. Tẹ̀gbọ́n ni ìkẹ́sẹ̀ dá àtẹ̀wọ̀ àwòsàn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ lọ. Tẹ̀gbẹ́ nù sunna nada Muhammad dabbari àwọn èèyàn àgbà ń bẹ̀rẹ̀ yẹ̀ láti lè ká ẹ̀rẹ́ ìkọwàá ìpìpìlì dáadọ́ àbí kò dà. bákan náà láti tẹ́lẹ̀pọ̀ báyìí ọlọ́run lè sọ̀tọ̀ ọlọ́run lè bọ́ ọlọ́run lè jẹ́ni bí yẹn bọ̀wọ̀ yàrá wípé sọ̀rọ̀ òjò ṣẹ̀tì lọ́nà sẹ́yìn kí ẹ̀rùn ibú kápẹ́ jáde nínú odò dáadáa. ọlọ́mọ ń sábà ṣe ìtìláwò bẹ̀rẹ̀ àti ń gbà mí ti bẹ́ẹ̀ sí àǹfọ̀sẹ̀ láti mú wọn. ẹ̀rọ náà gbọ́dọ̀ ayọ̀ nípa ìdìsáṣẹ̀. ẹ̀rọ lọ́ka ìtàlẹ́wọ̀ náà inú Yunus òun àtọmọ rẹ̀ àní ó fẹ́ sí ìrọ̀lẹ́ jẹ́ ọlọ́run ọba àríkẹ́rá mọ́ra ẹgbẹ́ ìlẹ́kẹ̀ ní ìgbẹ̀lẹ̀ kí ni bí ń kí ọlọ́run ọba tó tóbi pẹ̀lú náà ni làyúsà lọ ọmọ rẹ̀ dàálù pẹ̀lú ìsàlù ẹni tó rẹ̀ bí ọlọ́run kẹsọ wá pẹ̀lú bí ọlọ́run ló fi wá gbìyànjú tó fún ọdún ọ̀nà tuntun rẹ̀ tó tí ń pẹ̀pẹ̀ sójú ọ̀rọ̀ inú àwọn ọ̀dọ́ ẹni tó takò ìbùnú wọ́n mọ́ ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ ni. Kò túnra pé lọ jẹ́ àfọ́ ọmọ rẹ̀ jẹ́ àfọ́. Kò túnra pé ẹni ẹni ní ọ̀dọ̀dọ̀ ká máa yẹ náà jẹ́ lórí. Bàbá yẹn jẹ́ mu, ẹ̀yìn ẹ̀kú rẹ̀, àṣàtì yìí, ọ̀gá nìṣàtì. Ìyẹn lè rẹ́ ní ibú tí òun jẹ́ bàbá ní ibú o. Ní ìpìlẹ̀ ni wípé ẹni ẹni máa ń bẹ́ ẹni. Ìpìlẹ̀ ni pé ẹni ibú ni máa ń bí ẹni ibú. Wọ́n lè bá ẹni tẹ́lẹ̀ ibú, ìyá جاي من ربه والذي خبث لا يخرج إلا نكدا فتبع إيه ضوامره الدوي قال ما في ثلاث وراء فقالت بها الدو قالت بها الدو تقطت بصنع الله ذلك هلا إن تيجي تقول يا أتاكو قال دان الليل إنت بدعوة جامعة الحجاب يعني نور الهدو إنت دعوة قال شو ما مروه ما لأسوه الثاني báyà ni ìwọ àdáwò yìí tó ní ọmọ mi dára náà ọlọ́run ti ṣàdáwò yìí tàwọn tó ju ọlọ́ هذا هنا قالوا النبي عليه السلام لك دعوة أو ملابي تطلق دار الرجاء àmì bẹ́yìn láàrin ṣe aláwọ̀lọ́wọ̀ rẹ̀ ní pé aṣọ́lẹ̀ pẹ̀pẹ́ aṣọ́ ọ̀pẹ̀ta rẹ̀. ẹ̀mì pé wọ́n lè jùzù jẹ́ alẹ́lẹ̀ mẹ́dọ̀wìn ṣe dára yí olè ìṣẹ́pẹ̀ sì máa ṣẹ́rẹ́ gbé àwọn tí ń pè. ìpìlẹ̀ ní pé kò tọ́ tó dáyà tó ma wá fi ìpèsè ìròrí tó ma wá sépè láwọn tí ń pèsè lọ́wọ́ kí ni orí pápá pèsè lọ́wọ́ kí ni sáàbì tẹ̀lé àwọn tó ń pè lọ́nà àwọn ẹ̀sẹ̀ ọ̀rọ̀ sì sùn wùrọ̀ lórí ni o ọ̀sọ́bìrì aláàdá o ọ̀sọ́bìrì aláàdá fi yìí ó sì sùn wùrọ̀ lórí tí bá ń kàwọ́ látara wọn nù ìnira ni má sọ ìpè di ọ́ṣọ́ táwọn táwọn bá ń pè wọ́n ṣàdúrà fún wọn ó wúlò fún ọdún kan gbogbo lọ nígbà tí wọ́n ń lò ní tọ́jú bọ̀ ìtọ́yì táwọn ará tọ́yì tí wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe àgbàdìlókò tí wọ́n ṣe àgbàdìlókò olóògbé àlejò ọlá ó ní kí mẹ́lẹ̀ kúrò ìjọba lẹ́yìn mọ̀láìta kẹ́lẹ́ ọdún tó máa ṣe àwọn òkè tó máa bá nígbà kí wọ́n fẹ́ kájọ. ọba ní ká máa wà káwọn ọmọdé táwọn ọmọdé àtàwọn rẹ̀ àdébòrí àwọn fọ́ọ̀pù táwọn eléyìí ò lọ́wọ́ ọmọ padà ní káwọn ọmọ tí wọ́n rí kí wọ́n gbà wọ́n náà nílò ohun sáwọn sáwọn pé bí bàbá bá gbà mọ́ padà já má sì pé lọ́wọ́ ni ò dá tó wọ́n ní bàbá ikọ̀ lọ́wọ́ máa dé kọ́ mi ẹ̀yìn mi máa yà lọ́wọ́ ẹ̀yìn mi máa sọ láti àwọn èèyàn àwọn èèyàn kẹ́kọ̀ọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́ àwọn èèyàn rẹ̀ tó máa ń ṣe àdúrà fún kí wọ́n bá ṣà dáàrí ò ní sọ sí sẹ́tọ̀ fáwọn tí ń pè ní afẹ́ ṣùgbọ́n o nígbà rẹ̀ ń bẹ dáàrí àrẹ ní ọpọtúnítì ó lè ní ọ̀sàkẹ́ ń dẹ́kùn ní kí n sẹ́tọ̀ fún kí wọ́n ní lára ní ìnira pé àníṣe ẹ̀sìn ọlọ́run ní àníjọ orí ṣe ìwọ́n bẹ̀rẹ̀ àrẹjọ mi gbogbo ọ̀sẹ̀ bá ìyá rẹ̀ ń gbà lójú ọ̀nà tó bá tẹ̀pẹ̀ sọ́nà ọlọ́run ló ń bá bí wọ́n máa ń lọ bá ṣèjọ lẹ́nu ìwé tí wọ́n bá ti ń bí àti pèpè fún ọlọ́run ọ̀tọ́lá àwọn afẹ́ aláwọ̀ àrídáyẹkọ́ ó ti di hálẹ̀ ìpìnà ìyá ọ̀dọ́ ṣọlá fi ní pé yẹn lè ṣètò lẹ́ni tí bíbẹ̀ rẹ̀ àbí ṣèṣì rẹ̀ àbí lórí àti rẹ̀ ní pípé yẹn máa gbọ́ ọ̀sẹ̀ lẹ́nu ìṣèlú ní mọ́tà ẹnu bẹ́ẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ tí òun gbọ́dọ̀ lọ́wọ́ ní káàbà àbùjá ẹ̀dọ̀ nǹkan ó sì mẹ́mẹ́ ọ̀run ká báyìí kan ni wọ́n fi màmá rẹ̀ lù ní ìṣọ̀bù púpọ̀ ni tó ń sọ̀rọ̀ báyìí kan ni kalẹ̀ wá sàlá gàzúùmù gàzúùmù ni ọmọ ẹ̀rọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí sàlá ni pé ọba tí wọ́n wá wá bàyà tó ní ẹ̀rọ tí wọ́n yẹ ń bí ẹbí bí ọ̀rẹ́ kan mọ́ mọ́ mọ́ tí ó mọ́ ń bá ọmọ ẹ̀rọ wáyé bí lálàbà ọmọ lórí tí wọ́n yẹ báyẹ̀ jẹ́ wọ́n ní kí lọ bá wọn lọ àwọn tí wọ́n tó tí wọ́n lọ́pọ̀lọpọ̀ tí wọ́n gbà á lé ànábì lórí. alámọ̀fóòsì ó lóun sí ìwà ń bẹ òun náà gbé dàpọ̀ láàmù ní wọn òun náà bàtà àmì tó kí lábúra ẹnì kẹ́kì ìjọ ni wọn ó sì lọ kó àwọn ní wọn máa lẹ́bi sí ìbílẹ̀. Adébí alágún máa lẹ́kẹ̀ẹ́ kòròṣì. Ọlọ́wà kòròṣì ẹ̀rọ ọ̀dọ́wọ̀ rẹ̀. Kòròṣì bẹ̀rẹ̀ dára bí àwọn kòròṣì àwọn ẹ̀rọ àgbàlagbà kòròṣì tí wọ́n sagbó rẹ̀. Àlàgún máa lẹ́kẹ̀ẹ́ kòròṣì. Ọlọ́wà na gbogbo tí wọ́n sọ̀rọ̀ máa ń dáfẹ́ àfọ̀. Inú tí wọ́n gbé àlẹ́bìnú àlẹ́bìnú ọkùnrin bẹ́ẹ̀ sí máa dábọ̀. Àlàgún máa alẹ́kẹ̀ẹ́ bí àbìjáde. Kọ́ يعني بعقبة بن ربيع عقبة بن ربيع أراد دوله وشيبة بن ربيع شيبة بن ربيع أراد دوله والوليد بن عقبة بن عقبة وليد بن عقبة أراد دوله وأمية بن خلف أمية بن خلف أراد دوله بعقبة بن أبي معيط بين يعني عقبة وأبو معيط أراد دوله سنة 1906 àwọn ẹni yìí nígbà tí n tí wọ́n ṣe ó padà fúráńtì ànábìrì díẹ̀ ṣùgbọ́n máa lè gbára rẹ̀ láwọn ààyè tí ó máa lọ fún extension life tí ò ní nǹkan mi àfáṣàn àbúkọ́ sẹ́pẹ̀lú àwọn àfẹ́ẹ̀sì ọlọ́run tí wọ́n ń ṣe ìgbìyànjú bóòlù ẹ̀sìn ọlọ́run ṣe ní pápáláwùjọ eléyìí kọ́ kò sàkùnrin bẹ́ẹ̀ wọ́n ti ṣe ìpìlẹ̀ àti dáhàyà àfẹ́sì má ṣe pẹ̀lú àlọ́dà lówó àdìsọ́lá pẹ̀lú pé èpè tí ló wù sọ́fà rìn èèyàn nígbà tí wọ́n ṣe tí wọ́n ṣe wọ́n padà ní reservation lè rí ilé ìsìlámù. wọ́n kẹ̀rọ sọ pé wá nǹkan àwọn ṣe ní pẹ́ o àwọn ba ló jẹ́ lórí pẹ̀lúpẹ̀lú ń ṣe pẹ́ o ìṣòfò jẹ́ ohun tí ò dá. sọ́nà ìní ẹni tí a lè rí mú nínú bá wà lẹ́bẹ̀ẹ́ ọlọ́wọ́ àdìsọ́lám tí a lè rí kọ́ nínú bá wà lẹ́bẹ̀ẹ́ ọlọ́wọ́ àdìsọ́lám abẹ́ láti àwọn kàwọn sí máa wọn yẹn tí a rí ẹ̀kọ́ tọ́pọ̀ múnú àdáwà yìí káàkiri lè fi ṣe àǹfààní níbi ìpèsè sí ọmọ ọlọ́run àìsọ́lá àdọ́dọ́ kọ́ ọ̀ṣọ́ àlékún ìtẹ́rẹ̀ àti ìgbẹ̀fọ́ ọlọ́run àìsọ́lá àdọ́dọ́ Muhammad sallallahu alaihi wasallam سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين